آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العتقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلل عقدة من لساني يفقه قولي ست الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته on mori sallallahu alaihi wasallam ko na ma salatu yani ko nyara do mori hima yamba ya o pe o oso ni dinu mena e ramada. ramadan ama ni ramadan wa ma salatu on to mori ko domorihi domaya mbayo upetarew na wuni upechecholi uzehimba upetarew abonobi ewewe uzehimba ubabono abakaka allahumma salli ala muhammadin وعلى آل muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

dima sezari ka heta onini iko kire oniba ninan iko kire dini eberi a ya ama wo ho enye na do do mogodo onye papa ni iko kire ono ono bi ohu ramadan anabu hawe ono ina nan iba sirinu ninan onyekwa ụwa ọnọdụ kalimatu tauhid kalimatu tauhid la ilaha illallah wa min ajliha ani memi topi kọrọ ọchịrị ọyị ọyị mori itini kụnyere ọchịrị ọyị ihe ka ọ mori kunyara kụnyere anaghị la ilaha illallah ọ nọrọ agụba ọ nọrọ agụba chịrị ọnụ ikokiri ọsa amagwa ahụ ka ọnọdụ ọyịye oisi ikokiri ọsa amanya ọnọdụ dịrị mmiri ọnọdụ isu ọrịa ọrekwa idenikwe adịkokiri ọnene ọnụ mmadụ ọdịkọta taa wee gbata tere dụwa asa asa na etere ube na-etuka ihe abịa na mana adị nwa ileni eje ma ama ahụ ete da ọtụma ka ka ezi n'ihi ma hụrụ mere na zetetọ wee gbata tere dụ na-etuka abịa mmiri hụrụ nwunye m eje ọ na-ata ya ka mmiri ọnọbọ sị ya ka m dị abagọ wee tere mmiri dọba mmiri ya mfa anyị ma na aka ọmọ na nfani ẹwọn na awọ ọmọ na nfani kutusha na ayi na ọyị ka ọrị na ọyị wọ ọmụrị ọ nawa so yọọ ya eriri amin amin siyam ramadan awọ ramadan ini ya na dama na daba muhammad sallallahu alaihi wasallam da ini hadith ne aka sahih bukhari ọsọ tehe wọn bi abu hurairah okonto mulyoka كي من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أنا أبا رمضان أنا نعم أنا أبا رمضان أنا نعم إيمانا واحتسابا جزاء باو أو جزاء شايف تسي هون بو مريدي jòzọ́rù da orin da omori yìí ọ̀rùn ìtúrù tó sí húnú bó omori yìí máa fàkà dọ́mọ́ ní a ibi hadis sa'id bin musayyib amma da bi salman al-farisi radiyallahu anhu amma خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان وكنت أمري أوبي لكاري إن يكون أدير ما إنه شعبان أنا ذكينا جنبيتا دي نيمي رمضان إنه فقال دونت أمري دكاي أيها الناس ما هي نازع قد أضلكم شهر عظيم ohe ebe kata ọnyụbanyị ọra ụra ọra abịrị tuunini ọra wee ndị tuunini shaharun mubarak ohe abịnye ananya ịzatọ shaharun fihi lailatun khairun min alfi shahar ohe ọbịnị ene kata yi anyị rahụkwụnyere na anyị n'ụbọnọ rahụkwụnyere nọ na ọnyọ ịzahụ ni ohe akaghị ene e na ira hono norina na kahine na ee na ira hono ni ni na. ira kahono ira ira kunero non onye ira hunu wa kahono شهر جعل الله صيامه فريضة أولو يومني أولو مريم ma ببا إلى so نمي وقيام ka akwete da na fili ne ya he tarawe a ya he shamo don me fasawo ko bi na filan don me ko bi voluntary sinya wani na filan voluntary ni bire ene he ba babu ene he babu eba e enyire e so ni ya ẹ̀yìn ni lọ́ọ̀yìn lọ́ọ̀yìn ìtú ìrọ̀lẹ́ ni wọ́n ẹ̀ ọmọdà wọ́n sì ọmọdà ẹni àti ọ̀fẹ́ ìnáyà àwọ̀bẹ̀ káwà mẹ́ pọ̀tọ́ kana kaman adda faridatan fi ma siwa bọ́sùn náà kàkà yìí ó kọ́ra bá bòun mẹ́ni inú ramadan isin ìrẹ̀ iná sílọ̀ ló mẹ́ inú ramadan náà bọ́sùn náà kàkà iṣẹ́ lágbàgbà lóko inú mẹ́ni ẹ̀dùn ramadan mo ومن أدى فريضة فيه كان كمن أدى سبعين فريضة فيما سواه ọlọ́mọ àbọ̀sírí abẹ́ bọ̀nyẹ́rẹ́ bẹ̀yìnà bọ́sùmọ̀n kẹkẹ ẹgbẹ́ bọ́mọ́ àbàsírí amánínẹ́ sáré ọ̀ ẹni ọmọ ramadan isọ́lá báàbò òzèwéwò òzèhìmbà isọ́lá báàbò òzèwéwò òzèhìmbà ọmọkù inú mi náà ẹgbẹ́ ramadan ọ̀rí isọ́lá báàbò òpònyẹ́rọ̀ ọmọkù inú ramadan ọ̀rọ̀ náà wọ̀ àmọ̀pàm ìsọ́lábà dúpọ̀ ní ọmọkùn ní ramadan ọmọ mọ̀ ìsọ́lábà ọba ọmọ àmọ̀pá ní ẹ̀bí ní ramadan ọmọ ọ̀tẹ́dọ̀gbọ́ ẹ̀wọ́ ẹ̀wọ̀ òdìyí mbà ẹni tó múrí mèsì yìí wọ́n wọ́n ṣáàrù ẹni tó múrí ọkọ̀ wọ́ ìlú sùúrù ọ̀rọ̀ mọ́ àyẹ náà ó tó mọ̀rí kò wọ́n kú sùúrù ọ̀dẹ̀ ni wọ́n sọ́bùrù tàwà bọ́ aljanna a na báyé kútó ṣá ní aljanna ọ̀dẹ̀ aljanna ó mọ̀rí ìṣiṣẹ́ ní sùúrù ọ̀fà wọ́n ṣọ́ ọmọ mu wá sára owó ọ̀dẹ̀ ni ọmọ àfin ìjẹ máa ń yẹ Eh, duwa je nwa ọgọ na eyo no si ni eri kan ka ma me yo ni ere eri wa shahrun yuzadu fihi rizqul mu'min ebe eme e kaka a metura tini ize ebe na bawu omori hi inu e wono omori metura ọba náà nọ ọba ìdènyẹ náà anábáyọ bí nàárì ni lóṣù sáyọ lóṣù nàárì ni ohun tó mọ ríkà yìí bá ti jẹ ẹbí fún náà wà á bá a húrẹ́ o bá a húrẹ́ bèèrè ahúrẹ́ wọ̀rọ̀ kọ káwé kúkú bózi wà á dídì bózi nira. kọ́sá ṣe. náà àbọ̀ náà

don to muri doka yi yuti Allah hadha thawaba man fattara sa'iman ala madaqqati labanin aw tamratin aw sharbatin min ma don to muri sallallahu alaihi wasallam oka o muri ba su shono ni yo de me kakai ọ̀nà zama bá òyìnbó mu bẹ́ẹ̀ ká milk nono ẹgbẹ́ pẹ́lú ẹ̀bí fúwàhọ̀ àbí gbogbo ẹ̀

ọ̀bọ̀kúrò náà wọ́n mẹ́kì ilé ọ̀họ́rọ̀ náà báwọ̀ bó sì ní ha sàkọ́hù lọ́hùn mi àwùdí ṣàrùbátán láàyè gbọ́n àhàtà yẹ kọ́nà jẹ́nà omori ti o náà pàṣẹ àná orí tó ihu òpònyẹ́rù ní ìkàkà yìí dunya kwọrọ zọbọ n'ọnụ huwa shahrun awwaluhu rahma ewe dị nile aka onye tafanịba ya mba wa awsatuhu maghfira ọdịnaka kamani bụ isi je ihe yibiya na yare wa et etqun min Obi ọdịre mani bụ isi huru obi iri jahannama hụrụ ọrọkọ fastaghfiru fihi min arba'i khisam bama roro nene inu wama mukare na roro ina nene ibire na mero ina nene khaslatani turduna bihima rabbakum ibire ba ina me abukore ba ina ne bunu esi hino muri ina nene wa khaslatani la bina lakum anhuma ukore ba ibire ba anu mukare mo أي صوم مني وإصوم إلى أبعي من نوبي فأما الخصمتان اللتان ترجون بهما ربكم أولي إبرابا أبا قلوا يسيهنا مرهين مني فشهادة أن لا إله إلا الله أما بكوا كأنك لا إله إلا الله أباك لا إله إلا الله

أستغفر الله أستغفر الله أما ظنان وأما اللتان لا غنى لكم عنهما أما أنا ما أذكر هناك كلام آه، ومعنني فتسألون الله الجنة أذك قوم يا الجنة نمي كومي الجنة نمي أفاكاك اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول من قول وعمل اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل آمين وتعوذون به من الله دورا فرسره هو هو مريكو سره ونمي هو نبي جهنم أباركك اللهم إنا نعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم إنا نعوذ بك من, من النار وما قرب إليها من قول وعمل اللهم إنا نعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين أمام تو مرينا سفاي بشاين أقراني يوامي إن رمضان مماني باب رسائي باي تهاتكم إن رأي كنت مرينا سنبه هريرة بابي وكنت مرينا صلى الله عليه وسلم أو كاكاي الصلوات الخمس والجمعة إلى والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهما إذا اجتنبت الكبائر أنتم هي أتصل فهي فهي جمعة نوني جمعة ساعة صلي جمعة نوني صلي جمعة ساعة رمضان نوني رمضان ساعة مكفرات ما بينهما ومريسي جيد ولا إن جمعة ما اجتنبت الكبائر amasiriko n'ololo ebiri ebyebanyebanyi lwatyo ntomuli wakusanye asoba abijemu waale n'akama soba baayiluti e luwale kwaina e. ajeire honan enyi byofanya nayo e. wakwaila oluwale asa. abịjọ m wagharị n'aka naịlọ lasar aja ibe hụ na enyi gị kwanye naịlọ abọ mere ele sala na bọt na nwunye na nwere su iche ya wa ku jumma tore du jumma so reti abịjọ m wagharị aja ibe hụ na enyi gị kwanye naịlọ ramadan naghị na-emebe dị daa abịjọ m wagharị n'aka na ramadan naghị na-emebe ramadan naghị rọ ndotu aja ibe hụ na enyi gị kwanye naịlọ

àti ìgbè hùn níbi ọlọ́rọ̀ ààrẹ tẹ̀rẹ̀ mọ̀. ọ̀sán màmá ọ bụ bá ní o ibe wí ní o àti ìgbè hùn. àgbóríkà yìí ẹni ṣàfihàn abẹ ilé náà nípa ìmọ̀ tí ní bá kẹ̀kẹ́ báyìí. ilé náà èrò ní náà láti ọkọ̀ mọ̀ nínú. bẹ́ẹ̀ lóòrè òhun náà wà èèyàn nígbà kà. ilẹ̀ bàbá ramadan náà wẹ̀ wàbàá jùzọ́rọ̀ bẹ̀ hànà kawà na jùzọ́rọ̀ baa orí rẹ̀ omori yìí o ihu olúgbò omori yìí àbíjọ́ mọ́ bèbèrè bí ramadan ló lóore tu ààrẹ lóore tu ọdíjọ́ wíyo ọdíjọ́ bọ́yọ́ ewúrẹ́ ọ̀rọ̀ àyínà kẹ́nà kò ó yìí ó bá kí ìgbésẹ̀

الشرك ما يظن هذا ما تشن بطرك باعد هذا هو الشرك لذلك إلا باستكفار جديد وتوبة جديدة هكا استكفار هو هكا كل جديد هو دو سمع ما هو لا تتوبوا أكرم من يونينا مولتي هنا بندي إجيكم مولي أكاين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن تجتنبوا كبائر ما تنهون عنه أمريكا يمي بريري أبني بني إني جنمي كفره دينو بريري أبني أبني بني بني إذا بني بني أبني

بعد ثلث الليل الأول أكنه رمضان أبغير مي ucho onyara ito da ete rahu ya ci yo da ete 12 hours awa wore ba ya ci onye ma hụ ni ebe da ete ganye 6 o'clock ya yi nwere rahu ya ci onye ma hụ ni dunya gogo winter dunya gogo hina dunya gogo ewo dunya gogo ewo nyara uchoza nyara onye we na dunya ge dunye ewo ba durenyi agogo nya agogo eba agogo eta ucho aho bobo no ucho bobo no oh, ucho ucho to ni mahu ucho bobo nchọ ahụ bụ na nzọtepụ ịrọ nchọ otu onye nakwụrụ ịsa gba ahụ onye ego ga-eta foro da alfajiri ọkụkụ ọ dịrị ma echi ra nwunye ụzọ eta onye ma esi ma ma ọ nọ na àbí kó máa ọ́kùnkùn lẹ́nu ààbò àbí kó máa ọ̀dírẹ̀ ń tó fẹ́mọ̀n àánú màmá mọ́ kàì halta ilun yẹt alfayútọ́ àánú máa fẹ́fà hún lóòmù ni iṣẹ́ ọ̀padà sí hal mustakfir yastakfir fayúkfar lẹ́nu àánú máa fẹ́ ìdè ìdè hún lóòmù ni lóòmù ni òjì ìdè yìí أنت أنا تائب أنا مستكبر يستكبر فيغفر له أنا تائب يتوب فيتوب الله عليه أنا ناس الناية الناية دومي دومي هنا درعه إلى رمضان أمان يونا أنا معنا ina dirami ichoho ini ichoho tamini makene nchi ịrahụ ọ na-enyi na adị n'ogere man ini hadisi sana abu masud al-ghafari ọnọdọrọ ọkọnọ ọwọ ruhu mo ntụ omori sallallahu alaihi wasallam ẹkú e ọnyára ẹkọ ntụ omori ọ àká awẹ bàbá ni ìwé ehi kẹnẹ dọ́ntọ́ yi lọ́ka yìí láwù yá àlàmù na ma ramadan latamannatu ummati an yakuna sana kullaha aka ọdịghị omori ne ẹ̀ẹ́rẹ́ sí ramadan ni báàbà yẹ owó ramadan owó ramadan báàbà yẹ sọ́ọ̀dì ni ọ̀kà yìí àná na kà ayé ìka abẹ́rẹ́ ayé ọ̀dọ̀ ramadan ayé ìka abẹ́rẹ́ ayé ọ̀gbọ̀gbọ̀ ramadan àná ọ̀sẹ̀ ìṣàwẹ̀ fọkànlá rọ́jò mmiri nìyẹn kòzá báwa nyɛ nɔrɔ nyɛ ran anahu ni pie na àrẹ ẹrẹ sọ́nà ayé kòzá bákà ya yẹ́ nàbí yàrá máa yẹ wà ní dòmòrì yìí hadithna kaibe ini tiro madan mama ma قام دون تومن دوكا ان الجنه لتزين لرمضان من راس الهول الى الهول انتم يوكاي الجنه او ماضي اديكو ما ماضي الجنه وكا ماضي اديكو ما ماضي هو نراي نما نراي هو رمضان نا رمضان صح فاذا كان awwala yawmin min ramadan aka akwai papa o ba da ina ramadan habbat rihun min tahti al-arsh da ni ave ama to gora ke sala ara ke omorihi hora akete ada ara ke omorihi me ka oni poruka ifa he al-arsh ọmọ bí yàrá kàkà gúbá ní omorihi al-arsh ni àkàrí àná sama hemba ini kwenkwem àwọn ọ̀rọ̀ ayẹtẹ àbẹ̀bẹ̀ bẹ̀lú ẹ̀rọ àm sáàmì kwenkwem náà bẹ́kùrẹ̀ wùtúrẹ̀ wùtúrẹ̀ wù àwọn ọ̀rọ̀ ayẹtẹ bàbàrẹ̀ máa fi ọkụ ọkùn gẹ̀lẹ̀ ètò ètò hemba bó kwenkwem nínú tẹ̀sù àwọn ọ̀rọ̀ ayẹtẹ bàbàrẹ̀ máa fi yẹ

àtàwọn ọba kọ fasafakọt janna rọ̀kọ̀ jẹ́nà àbí eléyìí náà jẹ́nà bẹ́ẹ̀ akọrọ wọn bẹ́ẹ̀ ayé wọn ẹ máa ń yẹ wọn àwọn bẹ́ẹ̀ asọrọ ọ̀ṣọrọ ya asọrọ ẹ wọ́n ṣọrọ ahụ ahụ. ẹ wọ́n ṣọrọ yìí dìbí wọ́n ṣọrọ ìdùdú lọ́nà fatanzuru zuru lẹ́yìn ilẹ̀ na ọ̀nyẹ́ ní eléyìí náà jẹ́nà náà mo rí omuli osega enam enye nene ima akari ane hina aljanna ebi kabo oti yono do omuli se bafuna ni ehi zo ime ebere okare ya slotun to muri nibi fatanzuru huru lein ila dhalik oyin nyewo mabina aljanna nyewo ani da kan ni ni nyewo ani da enye nene hina aljanna da kanisho da kanisho

ilé ìbàmí agbọ́mọ̀ ọmọ ilé ìbílẹ̀ mọ́ tó múrí ọmọ àwọn ramadan ọmọ slọ́tún tó múrí ni ṣọ́nà ó gáyì tó kírù ààyún nínú àbí ṣe ọmọ orílẹ̀ ìfẹ́kọ̀ wá tó gáyì dára èyí ní èrè rọ̀ wá wọ́n tó kírù ààyún nà hùn bínà wọ́n á fún wá gáyì abdin don ko muri ba ka ni kai fama min abdin yasumu yawman min ramadan enyon henyenyi inori yo muri ama ba da ko nyara ba bare ko nyara ni ramadan illa zuwija zawjatan min al-hur al-'ain ako muri se ga onye me ko nyara inonyo ne ni hinal janna e da ko nyara na babonon في خيمة من درة مما بعث الله تعالى أنا ما أنا أنا إني أجمع أنا أني جوانا na aka ka jẹun lọ́tún tó mú rí white house america àwọn ní toilet iná aljanna dị ike white house america yẹn yóò tó ní bí toilet aljanna àyàbọ̀ yà wọ̀ toilet aljanna bí ní eyi ìgbìnà na. ní toilet àmọ́ yẹn toilet lọ́tún tó mú rí mi àkókò ènìyàn èrò aljanna atụmatụ ntụ nwere ibu so ma aka kaje nwo asa ya ka ahụ ka ya oguda ya awa ya pake awa na mpa apankọ eh ya wo ka asa ya ko ka ahụ ka na ya eh ya je nwo na wata South amerika eh atụmatụ ntụ nwere ibu ma na ka go da sin ne إن جون أمني جوا بك هم مقصورات في الخيار أمري أكن ينا إنه إلى الجنة أني أنا نار هناك مقصورات في الخيار أجل يوم روسي أنا بندفع لا وقت لا وقت تونا جوا ولا غنم لكن تمرين على كل امرأة منهن سبعون هلة أنا نعم مريم ọmọ tó a ní àká ẹ̀kọ́ mú ní òtún títí èzí ya ọmọ ní ọ̀dọ́ ayé kàtọ́ ọmọ iná ìjẹ́nà ẹ̀yẹ́ mọ́ mi yán yẹrẹ ní kíre inú pọ̀ yára ọ̀ní ní ẹ̀fẹ́rẹ́ ọ̀ seventy seventy five of verses inú ẹ kà ní amáyẹ bá wọ́n wọ́n lọ̀rọ̀ gẹ̀dẹ̀ ìtìrọ ẹ̀yà ẹ̀fẹ́rẹ̀ ọ̀nyára nù ó lè tírí pàpà tó tírí gbagwo wá gbọ́gbọ̀ ẹ̀wọ́ gbọ́gbọ̀ òru gbọ́gbọ̀ àgbẹ̀fẹ́rẹ̀ sẹ́yìntì ìjọ kí zẹ́ẹ̀kẹ́ mọ̀tòlọ́gbọ̀hún mìnàl ìlú ẹ̀họ́ pọ̀ ya nà wọn náà àmì kìí àti ìdánilẹ́kù rírẹ ẹ̀hẹ̀ yà bọ́mọ̀ kankan wà òyọ́tò lóhun ní rẹ̀ kọ́nyẹ mẹ́ẹ̀nà dúdú bíru yẹ́mà ìrìn ọ̀ka rẹ̀ inú ìjọ rẹ̀ lóhun ní rẹ̀ kọ́nyẹ mẹ́ẹ̀nà dúdú bíru ọ̀ka rẹ̀ bọ́mọ̀ rẹ̀ ọ̀bílẹ̀ òwúyẹ ló wà hàn bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ọmọ mi nínú hẹ hàn mi ọwọ́ káyọ̀ ká bá mi yẹ ọ̀hánà ni ọ̀bọ̀ ọ̀bọ̀ understand that. ẹ̀yọ́ ẹ̀yọ́ yẹn máa ń máa bọ́ra àbákúrẹ́ yìí ọ̀. àbáyé àṣẹ náà rí èyí. ẹ òhun wàhálà àti ẹ̀rọ fún mi nígbè ní kúta. ìwé ní sọ pé ìwé ìtọ́ ọ̀hún ni o ẹ ọ̀rọ̀ bá wọn máa kà. láti ohun tó wọlé yẹn. onye onye nọ n'ọdụ ochiri amanine wee wụrụ himba achọrọ ni achọrị onye nye onyarụ n'ochiri abanwana je nwunye ahịrị ebe anyị nwa ọ o mere ochiri ahụ ọ dịghị ebe chiri patata anamakwute nwa ọrụ n'ochiri adịrị ma ọ nọ ka hụrụ n'ochiri ịpatata abụọ wee bí òbí rẹ̀ ndị na nílé ewu inú na ị na-enwe ha anyisa yìí transparent dresses tí yàn hó inú bìà ẹ̀yọ́ ní wèé dị bẹ̀rẹ̀ rẹ̀ èyí a. à ní Ọ bụ ọ̀ọ́dún èrí àwọn sì ha transparent wee tiri ụkọ ọwa ịta akpọnụrụ aka m na-eji wee tiri ụkọ ọta bụ wuri ehihiri ife kpakpọ na-echiri tọile ọ dị transparent na-eji transparent ehe eji wee na na-echiri tọile wee abụọ wee were ebe na-ekwuri ịma aka ahụ anyị lọ́dọ̀ ẹ̀kára wà ní ààrẹ́rẹ́ hu ni àrùn kò yẹ́rẹ́ ní ògbó ẹ̀mẹ́ òyẹ́rẹ́ kí ló ẹ̀kọ́ mọ́mà ààrẹ́rẹ́ ìtọ́tọ́n tó ní àrùn kò yẹ́rẹ́ ẹ̀mẹ́ olúmọ̀ ní kí ló

onye bido bido onye nne amanene akaka ya obetara 70,000 ojide na naanị dị n'ihe ke ozi kisa ọkene na ekene ene n'ibiri yi bere onye bido onye nne amanene mma ka a ya obetara 70,000 أنا لا يا وسبعون na وصيفة مع كل وصيفة ẹni nìlọ náà sí ẹ̀yà rọwọ́ ẹ̀yà ló ṣe rọwọ́ àmì ẹ̀ golden plate ẹ̀bì ẹni gold ẹ̀bì plate fi ha lọ́nu ta'am ẹni kàkà àtẹ̀rí sọ́ọ̀rì rẹ̀ yẹ̀ yẹ́ obi ẹni kọ́ rọwọ́ àwọn ìfọ́rọ̀ náà yẹ náà wọ̀wà àyíká afẹ́má ìṣẹ́mi rẹ̀ nìrí amáyí plate ọ̀yọ́ nyàmá pásítọ̀tì mọ̀ ẹ̀kọ́ pọ̀ ọmọ àgbọ̀ ọ̀sẹ́bẹ̀lẹ̀ gómìnà ẹ̀yìn rẹ̀ nìwọ̀n yọ́ yàrá nínú òsìlọ́tì òtò mú nínú òtò mú rí ọ̀kẹ́ yìí yẹ́ jìdù lè áàkiri lọ́kọ̀mọ́tì nínú ha lọ́dọ́tọ̀ lọ́m yẹ jìdù na awọ́lẹ̀ àwọn ọmọ ndị

ìyínú ọ̀nà ẹ̀rọ kòrò ẹ̀yẹ kàkà kọ̀wọ́ lọ sọ́nà mi lórí ọdún ní ọdún tún yíyá àná ẹ̀yìn sá àkàbọ̀ ẹni sọ àlùjẹ́mìnà stọ́ọ̀tì tó wọ́n yìí. لكل امرأة منهن سبعين سريرا من ياقوتة حمراء أنا ليكو كن يرى لنا أتتايا إن الجنة سبعون سريرا بيدنا نتريو seventy beds sáàbù bẹ́ẹ̀ ní níbi òde lọ́tù tó mú ní ìrìn òde yẹ́ ẹ̀hẹ́ òde ní yakut àti mahamra òdó mẹ́mà ni bóò dọ́nà ní yakut anábòlìyí àti bẹ́ẹ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́nà gold anáhìí yakut

Ezeji mụ otimiri nọ dị ese n'ahịa arọ silk silk material. Otu ntụ mụrụ iyi. Silk ka anyị dere ịnọ na ọbụ silk tụrụ ahụ tụtụrụ ma And silk ọ bụrụ nkama ya nene ka ọ marịra ịrụ ma ọ ma afekta pịọ silk ọ nọ silk bụrụ. Otu ntụ mụrụ iyi. فوق كل سرير فوق كل فراش سبعون أريكا اصلاك ينطو وليني ومولينا وكبو شاب جنة مين ايه سبا بنيون يرى كشنشي من يوصل آمني اتراو سبعين تاج انتو مولينا سيئي كي وعلى رسول باب بلس كواي عفن واجي ريوي كبيرة كشنفة كشنفة كشنفة كشنفة كشنفة كشنفة كشنفة كشنفة كشنفة ọ̀fọ́mọ́ni bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ni kúṣì kushi sì káwà yàtọ̀ bẹ́ẹ̀ wọ́n rẹ̀ bẹ́ẹ̀ dáa báyà tẹ́ ní kúṣì náà ẹ wọ̀ rẹ̀ rẹ̀ jẹ́ nàmì bẹ́ẹ̀ bọ́ ní àká ni kúṣì tí ẹ̀ fún mẹ́rin rẹ̀ fámi ọ̀ lọ́tún tó rí mi ọmọ yẹn gana tó rẹ̀ fámi ọmọ yẹn yà fẹ́ náà bọ̀ bọ̀ gana ina jin ake bẹ̀bẹ̀ ní àpá àyọ́ 2 million 3 million aka ní ọ̀tún múná bọ̀ bẹ́ẹ̀ ọmọ bá kọ́ iná nìkẹ́ ni bẹ́ẹ̀bì kò yí ara ẹ̀rù bẹ́ẹ̀bẹ̀ ẹ̀rọ ẹ̀yìn àní ní 5 million àti latest ọmọ ti rẹ̀ 6 million bẹ́ẹ̀ lọ́tún tó burú yìí

ama bi ko se wa ma se je ama ba ya ka pe ama ne na ya e wa kuku ro do e wa na ba dari ya wa ko ta ya وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا أمري أكيد أنا وين وين أجي أجي نعجبا وأنا أقول لك جنة you are a king

ọba ni ọmọọmọ yọ ọṣọ ọga àrẹ ọba ọma ni bá mi àbí ọgbanyọmọ lè yọ alasaririn min yakutin ahmar bọ́n rẹ̀ yẹra tó bẹ́ẹ̀ di ankiri mọ́ ní ju ẹni bẹ́ẹ̀ sọ́n muwashaham bẹ dor ọ̀nà ìdá àrẹ ní gold náà ní dor lóòlò àmọ́bà sí mọ́tẹ̀rẹ̀ tó ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tí ní bẹ́ẹ̀ dọ́nà àlẹ́yìn siwara ni min zahab bẹ́ẹ̀ dọ́nà máa ọ̀yin siwara ni min zahab siwara ni bangu

ọkọ̀rọ̀ ẹ̀dá lọ́wọ́ mohamed ọjọ́ ọ̀nà òtúnṣẹ́ nílé ìdè ní lọ́tún tó mọ̀rí nìyí sábàtà nọ́mẹ̀ alámbọ̀ nọ́mẹ̀ àkọ́kọ́ mọ́ ọmọ ayé ọkọ̀ ọkọ̀ ìbùkọ́rọ̀ ẹ̀dá mohamed ọ̀nà nílé ìdè ní òtúnṣẹ́ nílé inú inú àdìsọ̀sá ọmọ bọ̀ sáhàrì ọkàyè kọ́lá rasulullah sallallahu alaihi wasallam ọkọ̀ tó ọka ọ̀ká inna lillahi ta'ala fi kulli laylati min ramadan ó mórí ini àbẹ̀rẹ̀ wọn yàn yàrá ilé ramadan inna lọ́hì tẹ̀mí àbẹ̀ àti ìkìmìnà náà òhúrò bọ̀rẹ̀ yìí òhúrò bọ̀ ìra fọ́rọ̀ yìí àkàkàhí òdòkẹ́kẹ́ òdòhínà yìí bọ̀ òhúrò jahannama ene ba hɔ nyɛ ɔnyɛ ba ramadan six hundred thousand abɛnɛ ne nam a yɛn ti mi lɛ ɔrɛsɛ ka wɔn eri gyaha nema ne ramadan ne ba ne ba hɔ nyɛ ɔnyɛ ba omori wɔ ba ahuro bi eri nema hɔ nyɛ ɔnyɛ ba ɔrɔkɔ amani ni six hundred thousand yɛ wɔ

ba ɗo muri da bo fi huro bore ho ba ko ina ka ana ya ne ora an gure ne fuka ne mun rijo annama 600000 times 5 or times 29 600000 times 29 isa ko do ya kai amma da ka ono muri ba ho ba ba se ho ne rijo annama ina dole ne raho إذا يكون توم يوسى هو أبو هريرة وقال صلى الله عليه وسلم أكاي إذا كان أول ليلة من شهر رمضان إذا أنطى إذا كان إن رمضان سفدت الشياطين ومرضة الجن إتنيني با سوا أما كما أن الجن جبينني با سوا وغلقت أبواب النار فلم يفتح منها باب abụja na na nwere ga na ma bi chiri da enyi ụzọ nye enye na na kuta ina wa futiha abwab aljanna abun na wala aljanna da na yata falam yughlaq minha babun da enyi ụzọ enye guyina wa nada munadi kull laylati ọgọma nọ ụlọ ma nọ ina agụra ụra ụda nọ kai ya ba al khair aqbal ويا باغي الشر أحصر يا باغي الخير ليش ما ما لا ما ضبايبة دويش ضايمة دوا ضبايبة إما أقبل وضبايبة ويا باغي الشر ما لا ما ضبايبة إنتو ضايمة أقصر ولا زودي ولا زودي ولا زودي ولا زودي ولله تعالى

آلو دم جنة يتا إنو رمضان وتغلق في أبواب الجحيم أبوني رجال نما دايكي وتغل فيه الشياطين آتك المية داعصوا داعصوا فيه ليلة خير من ألف شهر أعيرا هكو يرى ما ينان ميكا كي أعيرا إذا هني أغاكا هي من هرم خيره فقد هرم أذنه إيجا إذا رمضان أمامه إيري يا بوي لا يوم ilé ìkàkà yìí ọ̀rẹ́ náà ìlú ọ̀mọ̀dá àmọ́mọ́ náà ó rí ìṣú ọ̀rẹ́ ọ̀yà kàbá ìwà ìrì yọ ọ̀rẹ́ inú rẹ̀ rí kọ̀tà ọmọ́ntòmọ̀rí ti yẹ yìí lọ́sẹ̀ pa fún lọ́bọ̀ ọ̀rẹ́ ìrà ọkà yìí ọmọntòmọ̀rí sọ̀lọ̀sọ̀lọ̀mọ̀ ọ̀kà sàlátù bàwátì mùtàjàbà anyadu ẹ̀fẹ́ ní kàkà yìí ọ̀dídò mú ìyọ́ ọ̀dì omúrí wọn náà tó wù èyí ìpàpá mi bá wà tó sọ́ọ̀rì àdúrà dẹ̀ máa bá rẹ̀ omúrí náà ó kúkú mẹ́tọ́ ọ̀yẹ́ yìí omuli na wa ye na wa matura dawe omuli na wa ye omuli na wa amin amin wa musafir ọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà húre ní dáàbù sórí ẹnà

illa futat lahu abwabu sama ka bozi sama da na jete ama to do kai adua wa na fara wa sabat abao on to wuri ke gawo je wale ba mi tasbi da mo ni ni o muri e gawo je wo wa o avama na na mo ni ni o muri bi ama ma me o muri o ni wa to to wuri e o ga ama ni ahlu samai ad-dunya abi ni wuni na de ya ko ibe de ya ko ibe ni ila an yuwara bil ko de da ni kai awa wata fa in salla rak'atun aw rak'atayn awon salla la ko raka ni rawa na ga raka ba na aslahu samawati nura ituwi de tuwi ya ba ga ta ina da sama وقلنا أزواجه من الهور العين هور العين إني أني أنا هنا الجنة دهنا كاكي اللهم قبضه إلينا وقد اشتقنا إلى رؤيته أولي باو غيبتي صلاة انتو بني هور العين أنينا أنا مريرا فجاء رأينا الجنة دهنا بيته ومريكم مريرا باو غيبتي كيا وفرم lọ́tọ̀ tó wúrí tó yí yí Ẹ̀rọ tí a ń tọ́wọ́ ń ta ọ̀họ́ mẹ́rẹ̀. Òṣè ń bá ìjọba tó sọ. Ó rí tó wúrí Ẹ̀yẹ́ mi ẹni rẹ̀ Ẹni ní yín ha nọ́mọ́ ní yín. Ẹni ní kẹ́kẹ́ látòntó orí nínú ọ̀sán náà kú kí ẹ̀kọ́ àyẹ́ mẹ́fẹ́ ìlànà ọkọ̀ orí ọ̀dọ́ orí tó kí yàtọ̀ pọ̀ ẹ̀rọ àwọn ọ̀dọ́ náà látòntó orí nínú وإن هلم وسبها ọgbọ́n inú rẹ̀ ọ̀rọ̀ bá kẹta tó bá hàn mọ́ ńlá abáyọwọ́ ká ọgbọ́n inú rẹ̀ ọ̀rọ̀ bá kẹta aláhùn akbar abáyọwọ́ ká ọkùnrin rẹ̀ sọ̀rọ̀ láìláha ilẹ̀lá subhanallah allahu akbar talakahu sabi'una alfi alfa malaki malaiku alamini akaka yau da tara 70,000 malaika deke enabagori zikiri omuli omomani yaktubuna sawabaha de yasirutu shane ila an yatawara bilhijab fere da ni sayo onwete um malika ke ile malika am e wozu ni mati maparam fere da ya man ba ko fere onwete matwatu nto omuli inu re ko nto omuli osa

من لقي الله يعبده لا يشرك به شيئا وجبت له الجنه ọmọ àmàgẹ́rọ òmòrí bẹ́ẹ̀ sábáhẹ̀ ẹ̀kọ́ òmòrí pẹ̀rọ àmàgẹ́rọ òmòrí tóóbi ṣíríkù ọ́gbígbà ìsànjú bá kọ́ òmòrí ìhẹ̀kẹ́ ọ̀rẹ̀ bá ní ṣíríkù inú rẹ̀ yàn ọ̀rẹ̀ bá ní

wuli ọmọ ọ̀fà ẹ̀kọ́ ọ̀la yìí. ọ̀pọ̀lọ̀ ọ̀bá ama mẹ́rẹ̀ rẹ̀ sọ ọ̀bọ̀ náà wọ́n ní síríkù ọba àbẹ̀rẹ̀ rẹ̀ fọkà wọn ní jẹ́nà wọ́n ní síríkù ọba àbẹ̀rẹ̀ rẹ̀ fọkà wọn ní jahannama wuli ọ̀fà ẹ̀kọ́ ní jahannama. wọ́n mọ̀ náà nílò sọ yí ẹ̀sán ọba máa wọ́n kọ́rọ́ ní mi kọ́rọ́ dibi júùsì àbímẹ́tìlẹ̀ ẹ̀họ́ kọ́rọ́ dibi ọmọ màá bọ́ ẹ̀họ́ kọ́ ọba rẹ̀ ti sùkà ẹ̀dá mẹ́tọ́ wọ́n mọ̀ ní hàmẹ́ bẹ̀hàsánátì juzia bimisliha wabeeru wabanyero kawesa mukowooza bohere bagumeem wanyaran amaara bagume n'omuli katere kawala agukola zono dabwaki eri ewamenene abamishutan waman amila hasanatan juzia ashran abana abamukowooza nyara n'omuli katere kakeewoobi wɛsɛ tonyɛra mi sadaka lomori kɛtɛrɛ tɛ ka ye wɛsɛ tutɛ o wɔsi wɔn miliyɔn mi sadaka lomori kɛtɛrɛ ka wɛsɛ tɛ miliyɔn mɔtò tó wuli nìyí. ومن أنفق ما له في سبيل الله ضعف له نفقته الدرهم بسبعمائة والدينار بسبعمائة دينار أظن هذا نكهة تورز بومره banyere iji ha dum na afọ ọnụ anyere imatrasha ịdan dum afọ banyere iri kiwa ịdan ha afọ ọnụ abụkwa na banyere dum na afọ banyere dum na afọ ọnụ ibe aka aka yi ati ọmụsọtọ ha atẹrẹ kawa ati kenyara ọzọ ọzọ ọzọ ọzọ the sovereign mayor carry 700 of it eh, ya zama tell na eh, no I mean 17 eh 700,000 no 700,000 1,000,000 no no 700,000 no not 700,000 no no 700,000 no no 700,000 no no 700,000 no no 700,000 no no 700,000 no no 700,000 no no 700,000 no no dɔɔre ma bire ima wɔn nam dɔɔ bire nyi omuri a bawo ya wɔn kɔrɔ ɛwɔ ima wɔn yɛ nana ne wasiyaamu lila ɔdi yɛ ma ima kɔrɔ nɔɔ ye wasiyaamu lila aka wɔ omuri yɛ ɔdi ẹni ọmọ kan náà yìí tó ṣáwà ọní àbà lẹ́rẹ̀ ìwé múrí ọ̀nà tọ̀tọ̀tọ̀ múrí ọ̀nà bàbá wà yìí báàmì ẹ̀hẹ́ àwọn bíbà yálùgá wò lè bá lọ́gàwí wọ́n ṣàrọ̀ yìí àyẹ̀wò bíbà jòzí ọ̀rọ̀ kiri bẹ́ẹ̀ni ọ̀rọ̀ bíbà dùzí ọba mẹ̀mẹ̀ kàbá ọ̀rọ̀ bíbà dùzí ọtúrẹ ọlọ́sùnjẹ ọkàwẹ̀ ọmọ bíi al-imsak ọ̀yídùwó tìrẹ̀ sikin ọ̀kúnnù mọ̀ síkín àmṣẹ́ yìí ń fọwọ́ sọ́yì àbọ̀rọ̀ náà ló wó tìrẹ̀ yìí wọ́n ní sọ́yìnẹ̀ àwọn àbà àbọ̀ ó yìí náà àbọ̀ bíríkìlì àmọ́ wọ̀kọ̀ mọ́kọ́ bíríkìlì àmọ́ ọdún wọ́n yìí náà àbọ̀ ọ̀yìnà wọ̀kọ́ra mọ̀ ẹ́nì ẹ́ wọ́n máa zúbọ̀ jẹ́ oníṣẹ́bọ̀ wọ̀kọ́ra mọ̀ ọ̀yìnà wọ̀rọ̀ lọ́gàrí ànàrọ̀ náà ilé kùrọ̀ máa tìjọ owó owó èrè kàrí omori ìjọ àkàrẹ ìmọ̀rẹ̀ fọkúrì inni tazartulin rama ya ai sumtan ka aka yi wa makasita yomori na ji omori ababa na ya mba so wọn ni yọzọ mama sumtan na ọmọka títọ ikure bama yẹ mi kẹ mama abawa ẹmọ ma wẹ ẹ abawa ẹmẹ makara dáwọn yìí suyamu jawari àwọn anáwọ kẹgẹrẹ jẹmọ ọba àgùnmíkì òye ẹsẹ ọrìn náà náà wà bíbà bí ìtọ́kọ́ ni bàrẹ́ máa níní

lẹ́tọ̀ tó mọ̀ nínú ẹ̀rùnáwó ẹ̀rùnáwó àwẹ̀ amọ́lẹ̀wọ́ ní kàyè iṣẹ́ mú àṣẹ rẹ̀ ọba àfúnrẹ̀ kàyè ní odi yọ́nà fọ́fà ọ́ ọ̀bẹ̀yẹ́tẹ̀ àtàrí rẹ̀ mọ́bàdú ní ìbátọ̀ wí ìjọwà wà nù ma teoto murimu ahuwa ya na wakigiri ya ba awonu mawa kwawara guri ne ya rata iso muri ƙazafi afere a tiridiri abisomuri mai teri guri ihe ona na susiri wa ashe kan na motowa yi guri yawa ba a nabar mahammasi salama a ritala ọkai nabara ila emura'atun

ẹ̀ṣà ihun ní ẹ̀dí ìsọ́nà ní orí ihun bá a màtá bákà abúlẹ̀ta ma amọ́mọ́ iye mẹ́rin na bí ìrẹ̀ afẹ́fẹ́ nà bá ọkà na agbẹ́lẹ̀ ya lọ́tún tó mú rí mi ní máa ń wà ahịa àyẹ̀kẹ́ ẹni wọn tọ́ rẹ̀ lọ́tún mụrụ mú rí أفرنا بما يلدون جذنا أمر حشى الله عينيه يوم القيامة بمسامير من نار حتى يقضي الله بين الخلق ثم يؤمر به إلى النار إلا أن يتوب أنتم صلى الله عليه وسلم أفرنا بما يلدون أتفيك جذنا أمر أتفيك يا مي إشو إيه gbogbo ní ìpọ̀ kàkàkiri ìgbé ti fi èyí na kàkiri ìlú òjì yìí pẹpẹpẹ eré alákọ̀ọ́ na jà nàmà dàbọ̀ kiri èyí fọ́rọ́ tó mórí ọ̀bẹ táínà kàrẹ̀ òmúrí ọ̀rọ̀ tó mẹ́ta náà kàrẹ̀ bàtà sọ́nà fún jà nàmà a kò tù wà. ẹnà maka òmúrí òbí ilé a

إني تتاو ضرك الكي يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا أمري وهي مدعو كتب عليكم الصيام أمري كنا مين يفكى يدعو أولا مدعو ممامي كما كتب على الذين من قبلكم لعلكم تتقون an kamere ime ire rafu yan mamazi deze iraguri iri nye mazi deze dobi de iragun to mori la'allakum tattaquna la'allakum tattaqun o be tawo yan nye wazo mori gi no no ci yem da kai al-gharb al-gharb al-asafi aro anaibuka yabawe obikaye yazunya wake omuligi omuli abo shango gwadi mayanza amin obo anaba muhammad sallallahu alaihi wasallam ina hadisi ambayo ndo bani okayi man sarqa fi ramadan aw zana aw ghashaba aw intahaka haraman aw shariba khamran aw ta'adda dhulman lam yataqabbal allah minhu sarfan wala adna ولعنهم ولعنه هو وملائكته إلى مثله من الحرب والعياذ بالله أنتم يوكاي أزيد يوي إنه رمضان نما دايا أزيد يوي أو زنا أزيد أي سرقة أرامنا رمضان دورة سرقة أزنا أسرقة إن رمضان نما

anaghị oke isalaba ọbọ náà ọkọ òmùrí ọbọ isalaba náà ọkọ òmùrí ọbọ ya ọba mùrí nìyí wà láàánúhù húwá wà mẹ́láìkẹ́kù dọ́ọ̀mù òbírí náà mọ̀rí ìdè tí yé ya tó àwọn mẹ́láìkù dé mẹ́rẹ́ tó lè nù ìjọ ọ̀nà ìlànà ìpínlẹ̀ mineral hall hall fẹ́ẹ́rẹ́ ní ramadan ọ̀sán rẹ̀ rẹ̀ lọ́tọ̀ tó mùrí nìyí

omuli amabu abaya enene weebuze omuti omuli kanene ana oyo alina oluma abawe abawe kaale ale kabi ovu amayira yamaaka oba kinali aya ma enolomani kiyamu loyi tarawih maakanshamu akutahajjud agabulaho kukweta ani nazila ama ama hɛn e e na ɔha ne rara akonkota tuwa wɔtuntun ɛnwa ne nan enu tusa wɔ ɛbu ne ɛbu na ɔbɛn wɔkyerɛ yi ɔmu yi ɔka yi. إنما يتقبل الله من المتقين أمري كان أنا بقرا مني إنما أنا بجار إنما هو أمري أنا onye náà ní èyí onye náà ní èfèkè onye náà ní ọ̀fẹ́rẹ́ ká dùkọ̀ múlẹ̀ ọ̀dọ́kọ̀rọ̀ àwọn èyí yìí ṣé lọ́wọ́ bá gbẹ̀kọ́ múlẹ̀ ọ̀nà ni. ọmọ bàbá àkùkà ka wọn kà ẹ̀ yé ma ramadan ma fi pàmì ramadan ya ma jẹ́ da ramadan o ti para yẹ kò ya lè kàkẹ́ ya kọ́ni ya ya ya ìjọ sọ̀rọ̀ kò máa mẹ́rin rẹ̀ ìjọ sọ̀rọ̀ kò yẹ tó wòlí rẹ̀ omúlẹ̀ ọmọ yóò kọ́lá ẹ̀dá yìí ààmìn ààmìn ọmọ ọmọ yẹ kẹ́n ọmọ orí ti kẹ́kẹ́ àgbà rẹ̀ ẹ̀rọ orí kan náà fún wọn ẹ̀kọ́ ikẹ́ náà àwọn olùsọ́yìn kò yọ ẹ̀rọ kan náà ó yẹ sẹ́mẹ̀ yá ayọ́ àlàbí náà àmàlọ́

سميت الله عز وجل ما جبريل قال لك انا راهو نبو مريني ومريني نتشتا وكاكا انا كاي يقول اكومري اكاكا يؤتى بشاب يوم القيامه باكيا حزينا انا نجو أما انا باكي ونكو يدنكو نجو موها inakwu idaniku da sabi ni kata bakare bakiyan hazinan da jorere da obun والملائكة تسوقه بمقامع من حديد ومن نار بما لا يكون مي ده أبوا دابي تلافة ده أنا بدي أبدي نسي أنا فهون رجال نما وهو يقول وجوه مهنما ده زين هكي الأمان الأمان الأمان أنا دمته أنا دمته أنا دمته ألف سنة ومن دين iwu ọnọ ولا أمان ha وضعفه ولا أمان له لأنه wala amana ثم يساق فيوقف بين يدي الله تعالى أبدا ما نوي بيتما وبجوب له فيأمر الله تعالى ملائكة العذاب أن تصحب على وجهه إلى النار دو مريكا ملائكة العذاب ملائكون ما فوي عريضا kekwe ifu ya na jahannama kutu ya onto mwili wa kidani malaika jibril nkai mani huwa anabi enewu yuwa muhama kaa ah, malaika jibril akaya nkai shabon min ummati ujua muhama ina le umma wa aya ina ma kutu onto ose nikai wa ma sabi jama mere.

dɔw kɔri kɛ i bɛ yen wɔ mori yi na lam yatub ilayhi dɔw yɛrɛ tɛ k'o na ha kɛ yɛ sira lɔɔho kɛ yɛ sira lɔɔ o bɛ n'o mori yɛ yan jɛ allah bakta fɔlɔ dɔw mu di dɔw hɛ ila y'a náà ní tíyàn ọ̀bẹ̀ ntá ọ̀tọ̀ wáyé náà mẹ́rin ọkà yìí ó máa bàwá ní ẹ̀yà mẹ́kẹ̀kẹ́ ojú mẹ́rin ní tàwà náà ní tíyàn ọ̀bẹ̀ ntá ọ̀tọ̀ wáyé náà sere sere e dị obi sọrọ ajé ihe yìí ihe wọn nígbà yìí tìmẹtìdé gbọdọ ya àbáyá yìí ya ẹ bàbá ọlọ wàá yìí máa máa fún ẹgẹdẹ ramadan a ya ni o ya sallallahu alaihi wasallam ba ne inú rẹ̀ ọmọ ya bọ́mọ̀ rẹ̀ dé ìkẹ́ tí mìíná ọ̀rọ̀ àtàrí ọmọ náà rẹ̀ ó tó burú àtàrí ọmọ nì mìíná ẹsẹ̀ mìíná náà mo kọ́ra hajj ẹ̀rọ bá hẹ ara fàrẹ́ ẹ̀dẹ́ ilé yìí mìíná slọ́ọ̀tì tó mú mìíná tó mú rí ọmọ ọkà ìbá yóò ó kú iná náà náà فيوت بشاب من أمتي بل يجوا مهنيرا أنا سيدي إنا برمان والملائكة يضربونه وجها ودبرا لما يكون أنا الدساء هي أنا الدساء يا أولون أما أن يعطار إلى أما أن يعطار إلى من بي أنت مريك أجوا مهنيرا لغا طاربي لغا طاربي ويقول ذاك يا محمد المستغاث المستغاث بك ẹ̀wọ̀n tó ọmọrí méje bárọ̀ o. bárọ̀ sọ àkúrò ohun tó ọmọrí ka yìí dọ́ọ̀ni kàákẹ́ yá ma ya bí máa yá ni màlá ìkọ ma yá mi máa lọ́n lòdù sẹ́yìn Fa ya fẹ̀yàkùnú màlá ìkú ní ka yìí ramadan ó ramadan yìí e mẹ́hẹ̀ fa aṣọ Allah fi lórí ọmọrí yìí bí lóhùn ramadan wọlé miẹ́tù náà wọ́n ti mẹ́yẹ فأقول أنتم اليوكي دوني كائن إني كائن كاي كائن مرون كائن إذا مرون كاي هل قرأت القرآن واقع القرآن واقع القرآن واقع فيقول نجر ومن ذاك كائن كائن تعلمته ونسيته ما قدم نعم أمامي جايان فأقول أنتم اليوكي دوني كاي بيس الشاب بيس الشاب أنت وهذا دليل نجر ومن ذاك فما هو يتركني ولا الملائكة يتركونه ojú ọmọ ọmọ ọmọ ọmọ ọ̀rọ̀ ní jẹ́ ọ̀hún ọ̀rọ̀ wẹ́ mọ̀lẹ́kù ní jẹ́ nílé ìtura ẹgbẹ́rẹ̀ náà bọ̀. ثم أشفأ له من الله تعالى فأقول أنتم ملوكي دوني من ما دونا دو إبادي نبو بوري ومولي أنه بابا دونك إلهي شاب من أمتي أول ويهب ojú ọmọ ọ̀nyára yọ iná bẹ̀rẹ̀ máa iná bẹ̀ ó máa fẹ̀kúlù náà tààlà òmùrí ọmọ mẹ́ta wa ń bọ̀ ọ̀ka yìí iná náà hosman kàwé yẹlẹ ahmed ọ̀dọ́ náà nà yà àjà àzì isọ́ náà nà yà àjà àzì sọ́nà ahmed. Lọ́kì ọjọ́ mo yìí. Fa àkúrò, ohun òmùrí ọtí bọ́ọ̀ ní kàwé, wọ́n máa ń yàrá hàtà òrùbíyàwó. ẹ̀nà ni yá àgbà àgbẹ̀kẹ̀ wọ́n tó ẹ̀wọ́ mọ́ yìí bọ́ọ̀lù nínú ọ̀nà ẹ̀ lọ́nà yìí ní ọ̀nà dípẹ̀ yọ́ fẹ̀yẹ̀kúlù lọ́wọ́ tààlà lọ́gbọ́dọ̀ mú lọ́bà wọn bá wá kàkàwé hásùn hó ṣàrò ramadan ọdún mẹ́rin yá àgbà àgbẹ̀ ọgbọ̀ ó ramadan nù ọgbọ̀ wọ ramadan fẹ̀yẹ̀kúlù ọ̀ntọ́ mọ̀lọ́ kí dọ́ nìkàyè ana bari un mímman hásùn hó ṣàrò ramadan ọdún tó mọ̀ ibi fọ́nà ní kàkà yìí ẹ̀rọ ramadan ọ̀nà èyí yìí ọmọ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ àhóbẹ̀ rẹ̀ wọ́n bá yẹ fà liman lam liman lam yàrá ìfúhùr maka ramadan ẹ̀nà gbogbo ìwọ ẹ̀nà àgọ́ ìwọ ní kàkà yìí ó yẹ ní ṣe ramadan èyí ṣe ramadan èyí ṣe ọ̀rẹ̀ ó bá nínú ọ̀kọ̀dà ramadan ọ̀rẹ̀ owó ramadan ọ̀rẹ̀ ọ̀rẹ̀ ìnà ramadan ọ̀rẹ̀ ẹ̀nà àgọ́ ìwọ ẹ̀yàn gbogbo ọjọ́ orí kàwé wọn hàn náà domori ọka yẹ fẹ̀yàkúrù náà tààlà omori ọ̀nà bàbá bá mi rọ́kà wà ánà bàrí un nínú ọ̀ntà bàrí un nínú ọ̀nà omori ọ̀nà rọ́kà wọ́n wọ́n ní rẹ̀ ọ̀rẹ́ náà wọ́n tó omori ọ̀nà kà fà họ́ ọ̀nà fẹ́yùn tọ́lọ̀ bíhi ìlànà bá ṣe ọ̀nà lásìrẹ́ rí jahan náà ramadan ẹ̀ rẹ̀ yà ha ọmọ èkútú sẹ́nu ọ̀rọ̀ tààbọ̀ wàá sọ́ muri ababa baraye annabi muhammad sallallahu alaihi wasallam dara dara tiye yi kai ila ku kiyama yuta yawm alqiyama bi shahr ramadan aba so wa ramadan ba so ne ku kiyama ne ku dole ku wannan fi mawqi ba bai abara ne ni kata bakare o mori fa yaquluna man hada ba wa ne e masani gama bi ahami نبي أم رسول أم ملك النبي صلى الله عليه وسلم أظن تعلمي أجل ملائكة أبي أنا صلى الله عليه ما رأينا مثل هذا ولا مثل جماله وحسنه يا يا إيه إيه يا إيه يا إيه ما أظن أنا با نبا يا إيه فيقوم بين يدي الجبار بما أنا لا جواب دومري إني تكرهني جل جلاله فيقول باقي من كان له قبلي حق فليقل ina ne ma ana fata ga ba amma ne ka tabbata rai yau je muriya ba kai amma ma ani da da kuno ba akwai tikito amma ma ani da da kuno ba akwai tikito fa yaqulun asmatu tawri asmatu tawri na yako

فصلت عليه زينب قادك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه وصل خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر سيء الا باهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها وليم الشريف اللهم ارحمنا فإنك بنا راهم ولا تعذبنا فأنت علينا قادر اللهم بنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة ومقامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا هدي يا قيوم أنت المرتجى كن لي نصورا وكن معينا وارحم أنت المضيف وأنت المستعان به فانصر عبادك بالعباد والكرم وإن عصى أو جفى عمدا لشاوته غلبت عليه فأنت الرب ذو الكرم يا كريم يا كريم يا كريم اللهم يد الرحمة الواسعة يا مطلع على الطوائر والدمائر والهوادر والخواتر لا يعجب عنك شيء أسألك فوضى من فوضى فردك وقبضة من نور سلطانك وهو سنفرد من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر بأعيننا وتقول لنا سؤال الغيب فإنك واسع الكلام كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رحيم برحمتك يا رحم الراحمين ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأعظمنا كل أحد يا من له المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال من الرشد ونجنا من كل ضيق ونكد برحمتك يا رب الراحمين اللهم إلا نسألك من فضول الأموال التي عندك التي لا تؤتي لها إلا من سألك من يا رب العالمين اللهم إلا نسألك من فضول الأموال التي عندك التي لا تؤتي لها إلا من سألك من يا رب العالمين اللهم إن نفاق من فضل من عندك التي لا توتي لأحد منها إلا ما سألك من يا رب العالمين برام من راهمين إنك لما تشاء قدير ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برام من راهمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين